إن قال الكلام كلام الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا أقف ولم وبابا لك ọba tí ó tóbi jùlọ nínú ọlá rẹ̀ ọba tí ó ga jùlọ nínú ọlá rẹ̀ ọba tí ó láfiwé nínú orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni ó láfiwé nínú ìròyìn rẹ̀ bẹ́ẹ̀ ni ó láfiwé nínú káṣe ìjọsìn fún orífún náà nìkan ni ọba tó ṣe wípé ìjọsìn ẹ̀dá tọ́ sí òun náà lọba tí ó dá gbogbo ẹ̀dá tó dá àlùjọ̀nnú ni ọmọ ẹ̀dẹ́ èèyàn ni màláìkà ni ẹranko ni gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀dá tá a dá pátá ọlọ́run ọba àlejò ọlá òun náà ni adẹ́dá gbogbo wọn ọba náà ni ọba tí a fi ọpẹ́ fún tó tọ́ wa ní àti àná títí di ọjọ́ èmi tàbáǹkà nínú òǹkà ó ti ń lọ bí wípé ọ̀mọ̀dá ni ọdún ìfún wọn bí mẹ́tàlá àbẹ́lẹ́ ọba àlejọ́lá èyí tí a gbà nínú ẹ̀kọ́ lọ́hùn kí ó gbà ní ìbádà fún wa ẹnu èyí tí ó kù náà kọ́lọ́mọ ti kí wọ́n gbà ní ẹ̀yìn ẹnìkọ̀ọ̀kan wa àwọn iṣẹ́ tí a ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọ àlejọ́lá tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìjọsìn tí ó yọ́nú sí atọrọ ìjẹ́ àti ìgẹ́ ọlọ́run fún aṣíwájú gbogbo ẹ̀dá pátápátá tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì ìkẹ́ ọlọ́run kó bá wọn ará ilé ànábì kó bá wọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rí ìlànà tí ó ń ṣe ọlọ́run tí ó filẹ̀ títí di ọjọ́ ìgbésí àlùkìyàmà bákan náà kíra wa nínú àdúgbò bí a ṣe kí wa lánàá ọmọdé wa àgbàlagbà wa ọkùnrin wa wa àti gbogbo àwọn mùsùlùmí náà mẹ́ nínú àdúgbò yà sọ fún wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkọlé ọ̀rọ̀ wa tí a bẹ̀rẹ̀ lánàá òun náà ní tàpẹ̀ tí ó mú wá fún àwọn nǹkan kò sé mọ́ ní ayé márùn-ún kan a ṣe lálàyé fún wa àwọn nǹkan tí ó jẹ́ àwọn nǹkan kò sé mọ́ ní márùn-ún yìí bẹ́ẹ̀ ni a ní àwọn akíní wọ̀nyí àwọn náà ni tó ṣe wípé ìsìláàmù gbìyànjú láti ìgbà tó ti pẹ́ láti dáàbò bo àwọn ibi àmọ̀ sí làlúrí márùn-ún bẹ́ẹ̀ ni nínú ìdáàbòbò àwọn kinní wọ̀nyí nínú ẹ̀ oríire ilé ayé bàkí àmọ̀ bẹ fún wa torí pé àwọn kinní wọ̀nyí kò sí má ní ilé ayé ni wọ́n tó ṣe wípé ọlọ́run ọba àlékè ọlá ó pa wọ́n léṣe kó lè bá a máa jẹ́ àǹfààní fún gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn eléyìí gẹ́gẹ́ bí makọ́sídù shari'atul islamiyya akólíkan ìsìláàmù àti òfin tí ìsìláàmù mú wá fún wa akólíkan rẹ̀ àbí pàápàá àwọn òfin wọ̀nyí wọ́n ń dá lórí ìdáàbòbò àwọn kìnní márùn yìí àti lálàyé fún wa wípé ìsìláàmù tó wá ó wá gẹ́gẹ́ bí àǹfààní fáwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ni bẹ́ẹ̀ ni ajé yíra wa wípé al-islam manhajun wa nizamun hayat islam jẹ́ ojú ọ̀nà kan àti ètò tó ṣe wípé a fi ń mójútó ọ̀rọ̀ lé ayé gbogbo àwọn kinní wọ̀nyí la mú àlàyé wá fún wa nínú alukur'an ká tó wá darí sórí àyà tó ń bẹ nínú sọ́rọ́tò al-an'am tó ṣe pé ọ̀kan nínú áríà gbòógì tí àwọn àfáà tí wọ́n ti fa àwọn kò sí má ní márààrún yìí tí wọ́n ti fà á yọ fún wa lẹ́yìn náà dárúkọ àwọn nǹkan márààrún wọ̀nyí tá a fẹ́ kí á gbìyànjú kí á rárá wa létí àkọ́kọ́ nínú ẹ̀ òní kí ni àdínù ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì ní kí ni. òun náà ni ẹ̀mí wa anọ́tù anọ́tù ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta òun ni kí ni aláàkùlù làákàyè ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹlẹ́ẹ̀kẹrin òun ni kí ni anọ́tù ẹbí àti okùn ẹbí bíbí ẹlẹ́ẹ̀karùn-ún tó ń ṣe ìkẹyìn òun ni kí almanu dúkìá ọmọ ẹ̀dẹ́ èèyàn àwọn nǹkan márààrún yìí ọgbọ́n fún wa bí ó ti ṣe pàtàkì tó bẹ́ẹ̀ ni ayóyẹra wípé bó ṣe jẹ́ márùn yìí àìmọye tíra làwọn àfọ́ ṣe lórí ẹ̀ nínú ẹ̀ ni almuwafaqat fi usuli sharia sí ìmáàmù ṣáàtìbí ìmáàmù ṣáàtìbí nípa mọ́ ṣe alẹ́ ìtìkọ́m nínú tí àtàwọn àfáà ṣe lórí ọ̀tá ìbára wa sọ yìí náà ni àti àìmọye tí ó àwọn àfáà míì tó ṣe wípé ó dá lórí àwọn akíní wọ̀nyí àyíbáàdàlá ìgbà tá a ka márùn-ún fún wa ní pẹ̀lú ògo ọlọ́run a máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan tó ń fi pàtàkì wọn àti ìwúlò wọn àti àṣẹ tọ́lọ́wọ́n bá níkọlá pa wá lórí ìkọ̀ọ̀kan wọn a wà dá nítorí báwo la ṣe lè dáàbò bo ìkọ̀ọ̀kan nínú wọn ìbádọ́lá abẹ́ lálẹ́ lórí àkọ́kọ́ nínú ẹ̀ tààtọ̀ fún wa wípé òun náà ní ìpínlẹ̀ gbogbo ẹ̀ aláwọ̀ wá الدين حفظ الدين ìdáàbòbò ẹ̀sìn eléyìí náà ni nǹkan àkọ́kọ́ tí ọlọ́run bá lékè ọlá tó tarí sí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn àti wúlò ọmọ ẹ̀dẹ́ èèyàn láyé tálíkì àmọ́ fi dùn fún ó bẹ̀rẹ̀ látòrí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ pàtàkì tọ́mọ ẹ̀dẹ́ yìí ó jẹ́ àbí ipò tọ́mọ ẹ̀dẹ́ yóò ní àbí ibi tí ó máa jẹ́ ìtọ́ka sí nínú àtúbọ̀tán ọmọ ẹ̀dẹ́ èèyàn nígbà tó bá lórí ayé tán tó padà gbọ́dọ̀ ọlọ́run ọba jẹ́dà ẹni tí ó fún ní ọ̀nà tí ó wọ̀ níwájú ọlọ́run òun náà ní kíni àdíyìn ẹ̀sìn torí wípé ọlọ́run ọba àlékè ọlá bẹ́ẹ̀ bá a ti fún wa lánàá gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ tá a máa lò ayọ̀ kùránì náà ni tabalọ́wọ́n ní súrátù A'raf eléyìí ní súra ẹlẹ́ẹ̀keje nínú 172 pé lórí 173 pàtàkì jùlọ ayà 172 nìyẹn ọlọ́ọ̀bà àlejò láti bá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tí wọ́n ń bẹ láyé ọlọ́wọ̀n bá àlejò láti bá wa jẹ́jẹ́ الله بعد كلام لقمان انه آية القران بسم الله الرحمن الرحيم واذ اخذ ربك من بني ادم من ظهورهم ذريتهم واشهدهم على انفسهم الست بربكم قالوا بلى شهدنا ان تكون يوم القيامه ان كنا عن هذا غافلين الله بعد كلام ما وضعوا منه على آية القران súra ẹlẹ́ẹ̀keje aya one hundred seventy two ọlọ́niwà yíká kádà rọ́bùkà mímbà ní ádámù ìgbà tó ṣe pé ọlọ́run ọba àlejò ọlá ó ti gba ìjẹ́jẹ́ gba ìjẹ́jẹ́ lọ́dọ̀ àwọn ọmọ ànábì ádámà míńdù húrì látara bàrá àti bàbá ńlá wọn ó mú wọn jáde lórí yẹ́dàhún àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ tọ́wọ́n bá níjọlá fẹ́ dá sílé ayé ọlọ́wọ́n bá níjọlá kó gbogbo wọn jọ ó mú wọn jáde látara bàrá àbí bàbá ńlá wọn ádámù àlẹ́ ìsọ̀lá bí wọ́n pẹ́lá wọn àṣàhádà wọn máa láàrín fúnpẹ̀ màtọ́wọ́n bá níjọlá mú wọn jáde ọlọ́wọ́n bá níjọlá wá jí kí wọ́n máa jẹ́rìí léra wọn lórí ẹ̀rí kí ni gbogbo ọmọ ẹ̀dínìyàn jẹ́ léra wọn lórí alastu bi rabbikum ọlọ́run ní ìjẹ́bi kọ́ lọ́lọ́run ọba tí mo dá yín bí kọlu gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ló fèsì wípé bàlá bẹ́ẹ̀ ni ìwọ ọlọ́run ọba tó dá wa sheriff náà à ń jẹ́bi lórí eléyìí gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn dáhùn pé bàlá bó ṣe rí náà nìyẹn rẹ̀ bó ṣe rí náà nìyẹn rẹ̀ ọlọ́run sheriff náà a jẹ́bi pé rẹ̀ lọ́lọ́run ọba wa. ó ṣe wípé a tán láti tẹ̀lé gbogbo àṣẹ tó bá pa wá ọlọ́run ni a ṣe léyìn torí ìdí kan an taqulu yawmal qiyamah inna kunna an hadha ghafilin wọ́n bà wá díjọ́ gbéjà kìámà kẹ́yìn ọmọ èèyàn jẹ́ bá wa máa wá bí jáde lórí ọlọ́run pé ilé ọlọ́run àmọ́ àmọ́ kankan tó wọ náà ló yẹ kájọ́ sì fún àmọ́ pẹ́rẹ́ náà lọ́lọ́run ọba bá dá wa. ọlọ́run ni a máa mà jẹ́ kí àwọn ẹ̀dẹ́ yẹn jẹ́rìí lórí ẹ̀mí ara wọn torí kó má gba àdẹ̀yìn kó má dẹjọ́ ìwà ní ó déwájú ń dẹjọ́ lẹ́yìn ó ń dàgbọ̀ kó má dẹ́yìn máa dàgbọ̀ wípé ọlọ́run bá a mọ̀ mí ìbáṣepọ̀ ti jẹ́ kó yé wa tẹ́lẹ̀ àbá má ṣe báyìí ní tó ń túmọ̀ sí ìtọ́ka áyà yìí wípé gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátá àtìrí àtèmi àtòun àti gbogbo wa gbogbo wa lọ́lọ́run bá ní kí ọlá ló ti fi wá jẹ́rìí lórí ara wa wípé tá a bá délé ayé ọlọ́run náà là á ṣèlú fún. a ní ṣe kí ni a ní dìnnà yìí ọba tó dá wa débi wípé àwa fi lé ayé àmọ́ fi rán nǹkan mi a ní rántá torí ẹ̀ wálé ayé mọ́ ọlọ́run ní gbogbo àwọn èèyàn tó bá ṣe báyìí tó bá dá ìkìá mọ́ ẹ̀rí tí wọ́n jẹ́ takora wọn tí wọ́n jẹ́ lórí ara wọn yẹn náà ẹ̀rí yóò padà dìde láti takò wọn lẹ́ǹkì yámà so ọ̀rọ̀ wípé àmọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí bẹ́ẹ̀ nìkan kan lu ọmọ kò sí àwíjàre nǹkan lẹ́nu ẹnì kankan nínú ọmọ ẹ̀dẹ́ èèyàn wípé à èyí tí mo ní láwùjáde tí ìfìjọ́ ti fọ́lọ́ wọn balẹ̀ lẹ́yìn eléyìí ti kú òǹlẹ̀ wọ́n bá bèèrè lọ́wọ́ báwo ló ṣe kú súra ẹlẹ́ẹ̀kejì inú alukur'an àyà one hundred and seventy two sábàwọ àyà one hundred and seventy three rẹ̀ àbáhùn náà mi kọ́bùt àmọ́ àmọ́ ìjẹ́ká ọmọ ènìyàn tí wọ́n jẹ́ lórí ẹ̀mí ara wọn so that bákan náà wọn ní máa sọ báyìí pé ìnáma aṣọ́rọ́kà àbáhùn náà mi kọ́bùt àwọn bàbá ńlá wa àwọn lábá lórí wípé wọ́n ń ṣe ẹ́ wọ̀kúnnà zúrì yá àwọn ọmọdé ọmọ wọn làwọn kàn jẹ́ lásán níta báwọn bàbá wa tí wọ́n ṣe òun náà làwọn náà ń ṣe níta báwọn tí wọ́n ṣe òun náà làwọn náà ń ṣe wọ̀kúnnà zúrì yá nígbà ọmọ alákàtẹ̀lé wọn ajá àwọn ọmọdé ọmọ wọn níta báwọn tí wọ́n ṣe làwọn náà ń ṣe o àfàtò ìlú kùnà bí máa fà lẹ́nu ìlú kí lọ́dọ̀ owó pẹ̀lú àṣìṣe táwọn ẹni ìṣíwájú wa tí wọ́n ti ṣe bí tó ṣe nígbà tí wọ́n ṣe àwákàtẹ̀lé wọn náà ni àyíbáwọ̀nàlá ọlọ́run ní ajẹ́káwọn ẹ̀dẹ́ èèyàn ká jẹ́rìí lórí ẹ̀mí ara wa tó àti rí àtẹ̀mí kò sábìjáde kankan fún wa níwájú ọlọ́run lórí kíni nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá àdékọ́lá lórí kíni lórí pàtàkì pàtàkì ń tàtúrí ẹ̀ka ìwájú ní ayé tabalówó nu àyà bíi fifteen nínú sóràtù Zariyat ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́ni àdálùjẹ̀nu bẹ́ẹ̀ láàdọ́mẹ̀ déèyàn nítorí nǹkan kan bí ó ṣe wípé kí wọ́n ṣèjọba fáwọn ọlọ́run ìtàtòrí ẹ̀ dáwọn náà nìyẹn kódà ọlọ́run tún fa nǹkan mí yọ lẹ́yìn ẹ̀ àyà tó tẹ̀lé ọlọ́dún máa wùrí dùn mí nù mí rí kín wà máa wùrí dùn ayé tẹ̀mọ́nì iná láwọ̀rọ̀ zák lókù wọ́n ti máa dé ọlọ́ni èmi ọlọ́run ní òbúkátà àti jẹ àtimu lọ́dọ̀ wọn àti jẹ àtimu ní ìbùkátà lọ́wọ́ níwájú wọn táàbà wá sọ wípé torí kílẹ̀ tí ń jọ́ bọ́ lọ́hùn nítorí pé mò ń wọ́ ọ̀nà àti jẹ bí màá ṣe lè fi bọ́ ọlọ́run náà ní tí máa fún ọlọ́run lẹ́tọ̀ọ́ tó yẹ kí n fún ọlọ́run ní rárá kò rí bẹ́ẹ̀ má uridu minhum min rizqin wa má uridu an yut'imun ní ìfẹ́ àdìsíkí lọ́dọ̀ wọn ní ìfẹ́ kan bẹ́ẹ̀ mi ọlọ́run torí pé mi ọlọ́run ọba ọba tó ti kí ni ọba tó tó tán ni mí àkọ́kọ́ gbogbo wa a ti kí ni a ti gbé ìjẹ́jẹ́ lórí ẹ̀mí ara wa ẹlẹ́ẹ̀kejì gbogbo wa bọ̀rọ̀ mọ̀ dájú wípé àdínú huwa fitratul insan àdín ẹ̀sìn káṣí ẹ̀sìn àdámọ́tọ́nàbà níkẹ́lá dámọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn ni so that you need to wípé naturally tí bá ti ẹ̀rí mi naturally èmi ò kàn fíìl láti máa láti tẹ̀sìn kankan ṣáá ni láà eléyìí irú èèyàn báyìí yóò tẹ́rẹ̀mì ẹ̀mí ara ẹ̀ nídàkejì ni torí kíni torí wípé àdín ẹ̀sìn fìtọ̀rọ̀tò ìsàn àdámọ́ta àdámọ́mọ ẹ̀dẹ́ èèyàn ni ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ yìí máa bù sí pé òun bá fẹ́ ṣèjọ́sìn òun fẹ́ òun sí kóun fi nǹkan kan àdámọ́ ni ọlọ́run bá ti kọ́ra ìlú ilé fún wa nínú al ọdún jẹ́ ọgbọ̀n chapter thirty nínú alukur'an bákan náà àyà thirty kí n tọ́lọ́ bá ní kí lọ́sọ ọlọ́ni fàákì mọ́jì hátàlì díìnì hàníyìn fìtìrọ́tàlá ìlẹ́bí fọ̀tọ̀rọ̀ náà ta àléyà látàbílà lùkọ́lùkì láì ذلك دين القيمة ولكن أكثر الناس لا يعلمون ọlọ́run ni fàákì mọ́jì hátàlì díìnì hàníyìn dájú rẹ kọ ẹ̀sìn ọlọ́run ọba hamid ẹ̀sìn tó mọ́ kandákandá ẹ̀sìn tó mọ́ kandákandá yìí fítọ́rọ̀tàlá ilẹ̀ ti fátọ́ra náà sàárẹ̀yà eléyìí ni àdámọ́ ọlọ́run tó ṣe tó dámọ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn fítọ́rọ̀tàlá àdámọ́ kan ní látọ̀dọ̀ ọlọ́run fátọ́ra náà sàárẹ̀yà tó ṣe pé ó dá ọmọ ẹ̀dẹ́ èèyàn lé lórí لا تبديل لخلق الله ذلك دين القيم ẹ má yí àdámọ́ ọlọ́run ọba yìí padà eléyìí ni ẹ̀sìn tó dúró déédéé walakin akthara an-nas la ya'lamun àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ọ̀gọ̀rọ̀ nínú àwọn ẹ̀dẹ́ yìí máa ó àdámọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn abọ̀rọ̀ máa di àwọn pọ́ìntì abọ̀rọ̀ máa di mú àwọn nù kọ́ọ̀tù wọ̀nyí abọ̀rọ̀ máa di wọ́n múlẹ̀ kọ̀ọ̀kan àkọ́kọ́ ni wípé ọlọ́run bá àdìkíra ti ṣe kí ni ó ti gba ìjẹ́jẹ́ lọ́dọ̀ gbogbo wa pátápátá pé tá a bá délé ayé àgbàkọ́ náà ń lọ́ba òun náà ló yẹ lọ dùn. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá àdìkíra wá ṣe ẹ̀sìn tí ká sìn ìjọsìn ọlọ́run bá àdìkíra ṣe ní kí ó ṣe ní àdámọ́ wa tó ṣe wípé gbogbo èèyàn ẹ̀ẹ̀kan nílé èèyàn tí ó wà dúró gbọ́ọ́gì wípé òun ò tiẹ̀ fẹ́ ṣèjọsìn kankan ó kéré bó tilẹ̀ jẹ́ pé ó ń bẹ ọ̀tẹ́ntẹ́jì ẹ kéré gan-an kò dẹ̀ fi tó fà lórí kíni lórí wípé àwọn èèyàn ó ṣe kíni wọ́n rọ̀ bẹ́ẹ̀ ní ara wọn láti gbógun ti tọ́lọ́hùn ẹgbẹ́ lomi bóyá látara iléèwé tó lọ nígbà tó wá ti ka àwọn òwe débì kan mú lórí ẹ̀ tí wá ló ti ṣe fi lọ́gbọ́bì àbí pásítọ́bà ó ṣe tán orí ẹwà dàrú ní aṣọ pé kò sí tó ń jọ lọ́hùn yóò máa ní kò sí tó ń jọ lọ́hùn eléyìí ò kì í ṣe àdámọ́ ọmọ ẹ̀dẹ́yàn pé kó ó ṣe kí ni kó gbẹ̀rù mọ́ ní pé kò sí tó ń jẹ́ lọ́run rárá torí pé ọ̀rọ̀ tó lọ́run bá ní kí ọlá jẹ́rìí sínú àlùkùránì ni inú sọ́rọ́tù rúùm àyà tábì kí tọ̀rọ̀tà láàyè ẹ̀lẹ́sìn tó dá ọmọ ẹ̀dẹ́ èèyàn lé lórí òun ni kí ni òun ní ọ̀rọ̀ ìsìn bẹ́ẹ̀ ni tá a bá lọ wo ọ̀rọ̀ oúnjẹ ọlọ́run ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa hadithi imamu Bukhari rahimahullah wọ́n ní Abu Hurairah radiyallahu anhu ó ní oúnjẹ ọlọ́run sallallahu alayhi wa sallam kọ́ báyìí pé kullu mauludin yulad ala al-fitra كل màlúùdín yóò láti àdàlùfẹ́tọ̀rọ̀ oúnjẹ náà ní ẹ̀rí gbogbo ọmọ tá a bí sáyé yóò láti àdàlùfẹ́tọ̀rọ̀ a bí wọn sórí ìpìlẹ̀ ni ìpìlẹ̀ kí ni ìpìlẹ̀ àdámá ìpìlẹ̀ àdámá yóò padà máa yé wa kí ni tó ń jẹ́ ìpìlẹ̀ àdámá àmúṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó wá jẹ́ kó yé wa wípé àwọn mọ́ta bí sórí ìpìlẹ̀ àdámá yìí fàbàwá hù àwọn òbí wọn àwọn òbí wọn àwọn oníwà máa ṣe kí ni fún wọn dánàwú òbí mi ni ó sọ di yẹ̀wúdí áyù náà sì rọ́nàwú òbí mi ni ó sọ di kí ni yóò sọ di kírísítẹ̀ yóò sọ di nàtọ́ra áyù má ti dánàwú òbí mi ni ó sọ di àwọn mọ̀jú sí àwọn ni ó sọ di bẹ́ẹ̀. ìpìlẹ̀ wọn oníkíni ìpìlẹ̀ tó mọ́ ìpìlẹ̀ gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn pátápátá yóò lẹ́jà lẹ́nu fi sọ̀rọ̀ adá wọn sórí ìpìlẹ̀ ìpìlẹ̀ tó ṣe kíni ìpìlẹ̀ àdámọ́ tó ṣe ọ̀rọ̀ sọ̀lá àríwá sọ́lẹ̀m òun náà fi ọ̀rọ̀ yìí ó fi kí sọ́lọ́run màníkẹ́lá tó ń sọ nínú túrọ́pù rúùmù òṣèlú ọ̀rọ̀ ó fi kí lẹ́yìn ìbáṣẹ̀lá pọ́ǹtì ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ nùkọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun wípé amàrànlá ta'ala insan bí ikọ́ ọmọ ti dé amàrànlá insan bí ikọ́ ọmọ ti dé ó pa àwọn ọmọ èèyàn ká gbé òkú ẹ̀sìn ká gbé e dúró ìgbà tó ṣe wípé ẹ̀sìn yìí àdámọ́ wa ni ó ti ń bẹ látìgbà tí wọ́n ti dá wa ká gbìyànjú láti pèjọ sí fọlọ́run ọlọ́run bá tó wá dá wa ó wá pa wá láṣẹ ikọ́ mọ́tò díì ká gbé ẹ̀sìn ró ìyẹn ni wípé ká mójú tó ń dá ń pè lẹ́sìn ká ṣe ẹ̀sìn báwo ni lè ṣe rí bẹ́ẹ̀ ètí ká wáyà lùtò hàn tábàlónú Suratu Shura áyà tàbí ẹ̀gbọ́n tó náà bá lè kẹ́ lọ́tọ̀ ni ọlọ́ni ṣẹ́ra alẹ́kùn mi nà dín ọlọ́run ni a ti fi lọ́lẹ̀ kalẹ̀ fún yín nínú ẹ̀sìn máa wá sọ bí inú hàn in tó ṣe wípé apá ànábì inú hàn láṣẹ wọ̀lẹ́ni áwòháyíná ìlẹ́yìnká òun náà la fi ránṣẹ́ sí rẹ̀ ànábì sallallahu alaihi wa ìtapà nábì Nuhu láṣẹlé lórí òun náà láti rọ́tẹ́ sí wà nábì Muhammad wà máa wà sọ́yìn nàbí Ibrahim inú ẹ̀ náà ni tó ṣe wípé apá nábì Ibrahim láṣẹ wà Musa ìta apá Musa ni wà Isa òun náà lápá Isa láṣẹ kí ni nǹkan náà an akimu dín wàlá tatafarraku dín kí ni nǹkan tá a pa ànábì Muhammad láṣẹ kí ni nǹkan tá a pa ànábì Nuhu láṣẹ kí ni nǹkan tá a pa ànábì Ibrahim láṣẹ kí ni nǹkan tá a pa Musa láṣẹ kí nǹkan tá a pa Isa láṣẹ an aqimu din wa la tatafarraqu bihi wípé kí wọ́n gbé ẹ̀sìn ọlọ́run kí wọ́n gbé e dúró kí wọ́n dẹ̀ mọ́ ṣe òfin yà kí wọ́n ṣe fanfa kí wọ́n mọ́ ṣe ìyapẹnu lórí ẹ̀ ọlọ́run bá àdékẹ́lá nínú wáyà yìí ọlọ́run bá dárúkọ àwọn òjíṣẹ́ márùn-ún tí a mọ̀ sí ulul azmi àwọn aládìpẹ̀lẹ́ ọkàn nínú àwọn òjíṣẹ́ tó ṣe wípé wọ́n dúró ti òfin ọlọ́run tó ń tí gbogbo òmìnira tó bá wọn tẹ̀gbẹ́tọ́nà bá ní kílọ́ tó tọ́ láyé kan ní al-Qur'an pàtó ń pa nígbà Muhammad sallallahu alaihi wa sallam láṣẹ ọlọ́run ní fasbir kama sabara ulul azmi mina rusul wọ̀lá tẹ̀sà yìláhùn ọlọ́run ìrìn ànábì fásitì ṣe sùúrù kàmá sọ́bàrọ̀ ulul azmi gẹ́gẹ́ bí àwọn aládìpẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ báwọn náà ṣe kí ni bí wọ́n ṣe ṣe sùúrù wọ̀lá tẹ̀sà yìláhùn mọ́ wàá kánjú tájú àlọ́ lórí wọn èyí tó bá ń kẹ̀ lórí ìnira ṣe sùúrù torí pé àwọn òṣìṣẹ́ tí wọ́n ti gbáwájú nínú àwọn alábìpèlé òjíṣẹ́ márùn-ún àwọn márùn-ún àwọn ẹ̀tì kí wọ́n ti ṣe sùúrù ẹnu àwọn àfáà fẹ́ kó lórí wípé àwọn ulul azmi nínú àwọn òjíṣẹ́ mélòó ni wọ́n márùn márùn ni wọ́n àkọ́kọ́ wọn náà ni nóòhù ẹ̀kejì ni Ibrahim ẹlẹ́ẹ̀kẹta ni Isa ẹlẹ́ẹ̀kẹta ni Musa ẹlẹ́ẹ̀kẹrin ní ọ̀yíta alẹ́lẹ́ẹ̀kẹrùn Muhammad sallallahu alayhi wa sallam àwọn márùn-ún ni wọ́n pè ní wúlò láàbì ìtọ́nà ọba àdéjọ lápá wọn láṣẹ bó ti pàlẹ́gbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ òun náà ní wípé ana àjímù dí wọ̀lá àtàtàfàrà kò dìde fi ọlọ́run ní kí wọ́n gbé ẹ̀sìn ọlọ́run ọba ró wọ́n lè mọ́ kí ni wọ́n mọ́ ìyapa lórí ẹ̀ èdè ká lọ́wọ́ súrọ́tù alì mùrán súrọ́ ẹlẹ́ẹ̀kẹta ááyà eighty three kí ni tọ́nà bàdí kí lásán sọ́ńbẹ̀ ọlọ́run ní àfàgáyọ̀rọ̀ dínì láì yẹ̀bùgúnà ọlọ́run ní àfàgáyọ̀rọ̀ dínì láì yẹ̀bùgúnà ṣé ẹ̀sìn mi lẹ̀ ń wá nídẹ̀yìn ẹ̀sìn ọlọ́run wọ́n lọ́wọ́ áfìlẹ̀mọ́ ti sàmà wá àdùwọ̀lá hàtì ọba tó ṣe wípé àtàwọn tó ń bẹ ń sámà àtàwọn tó ń bẹ ń lẹ̀ wọ́n ju tẹ́lẹ̀ fún ni fọ́wọ́ hàn wà kárà wọ́n fẹ́ ni wọ́n kọ̀ ni òyìnbó ìyòjàrún gbogbo wọn pátápátá ọ̀dọ̀ ọlọ́run náà là á padà sẹ́rí pásítọ̀tì àìkúsọ́lá ìjọba ọba àlejò ọba ń pa wá látẹ̀lé lórí òun náà ní kíni òun náà ní ká gbé òkú ẹ̀sìn ró ìgbà tó ṣe wípé ẹ̀sìn yìí títírà tọ́lọ́wọ́n àlejò ọlá dọ́mọ ẹ̀dínyàn ni ọlọ́run àlejò ọlá wa ń pa wá láṣẹ ká gbé òpó ẹ̀sìn ká gbé eró ìyẹn ní pé àtọkùnrin wá àtọbìnrin wá ọlọ́run fẹ́ ká gbá òpó ẹ̀sìn mú ká dì í mú di ẹ̀sìn mú lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni lágbàlagbà ni ká fi òpó ẹ̀sìn ọlọ́run ká fi ilẹ̀ bó ṣe kó kéré ma tòyìn bá ọ̀rọ̀ fún rẹ̀ láwùjáre kan nítorí kí ló tó ti wàhálà ìṣòro yẹn wàhálà yẹn ti pọ̀ jù torí wàhálà tó pọ̀ ló wàá tẹ̀sí mọ́ kàlà tí àìwá tẹ̀sí mọ́ yẹn ní wàá gọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀ torí pé ọmọ ẹ̀dẹ́ yìí àmọ́ lórí ara wọn ẹ̀tọ́ náà bá ní kí láìsọ náà lùkọ́ ni pé wà mí náà láti mọ yá àkóso láàrẹ àhárùkì ó ń bẹ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn ní pé kìí ṣe gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn ó ń bẹ àwọn tó ṣe wípé wọ́n ń ṣe ìjọsìn fọlọ́run lórí òrèfé lórí òrèfé fàyínà kọ́ba wò kẹ́yìn ìtumọ̀ ànàbí yìí àwọn tó ṣe wípé nígbà tí dáadáa bá bá wọn ìtumọ̀ ànàbí yìí ọkàn wọn balẹ̀ inú wọn máa dùn wọn máa yọ̀ wọn máa tẹ̀sí wàyínà kọ́ba tó fìtìnà àmọ́ bàtí fìtìnà àdánwò lẹ́yìn kan bá bá wọn ìkọlọ̀ bàálà wọ́n ti yí wọ́n bá yẹ́yìn padà wọn ní bẹ́ẹ̀ mọ́ ọlọ́run irú àwọn èèyàn báyìí káṣírọ̀ dúnìyà wọ́n ti àṣírọ̀ wọ́n ti kòkó ilé ayé wọ́n ti kòkó àkìyàmà dáríkà wọ́n kò sọ́rọ́nù mùbín ilé yìí òfò tó fẹ́ràn jùlọ ọmọ èdè èèyàn bọ̀rọ̀ di òpó ẹ̀sìn mú ó dùn ó kan ó pọ̀ ó kù díẹ̀ káàtó àbọ̀rọ̀ fi ẹ̀sìn ọlọ́run lẹ̀ bó ṣe lè wò kó kéré máa ìgbọ́dọ̀ fi ẹ̀sìn ọlọ́run lẹ̀ kódà fún ìfẹ́jú kan kódà fún ìfẹ́jú àyà kan one second ìgbọ́dọ̀ ṣe kí ni ìgbọ́dọ̀ fi ẹ̀sìn ọlọ́run ọba lẹ̀ èyí ó di òpó ẹ̀sìn ọlọ́run ọba mú ní gbogbo ìgbà kí ìgbà lóòrèkóòrè nínú tẹ̀mí ẹ̀ lódiwọ̀n ìgbà tó bá sì gbẹ̀ láyé torí pé tọ́lọ́ ọba àdéjọ ọlá tó pa àwọn òjíṣẹ́ tó ti gbáwájú ní tó pa wọ́n láṣẹ nìyẹn òun náà ló pa àwa náà láṣẹ lórí eléyìí ni lóòótọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta tó ń túmọ̀ sí wípé amọ̀rọ̀ láwùl ìsán bí nǹkan ọmọ ti ọlọ́run bá ó pa àwọn ọmọ ẹ̀dí èèyàn láṣẹ ká gbá òkú ẹ̀sìn mú ká má jẹ́ kí òkú ẹ̀sìn wó lọ́wọ́ wa kó má wo nú ọ̀gẹ̀dẹ̀ wa kó má wo nínú mọ̀lẹ́bí wa ká di òkú ẹ̀sìn ká di mú ìbáradàlá ìgbàdọ́nà ọba àlékiọlá ní àdámọ́mọ ẹ̀yẹn ọmọ ẹ̀dí èèyàn a sì fẹ́ kán di òkú ẹ̀sìn mú ó dá ewu wálẹ̀sì tá a fẹ́ kí wọ́n ṣe ewu la fẹ́ kí wọ́n dì mú nínú òkú ẹ̀sìn òkú òkú la fẹ́ kí wọ́n dì mú nú ẹ̀ ọlọ́run bá àdìkí ọlá òfi wálẹ̀ sínú òrújú gbogbo ẹ̀ náà lọ́lọ́run bá àdìkí ọlá sọ̀làyé lójú ọ̀nà fún wa látòkè délẹ̀ ìbádàlá ọlọ́run sọ ní sọ́ọ̀tà ní mọ̀rán níbi pé ẹ̀yìn nàdí ìnàdí ẹ̀yìn dàlá í al-Islam ọlọ́ni ẹ̀rẹ́ sì kan tó ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run òun náà ní kíni al-Islam ẹ̀sìn kan tó ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run náà ní kíni al-Islam tọ́bátọ́ tún sọ́tọ́ ní mùrán bákan náà nǹkan bí àyà ìdí fáì ọlọ́ni wà mọ́ yẹ̀ tẹ́lẹ̀ ghayra al-Islam dínà falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ọlọ́run òkú náà láti sàlàyé kíní fún wa o àwa ló kù sí lọ́wọ́ ọlọ́run wa mọ́yìn ọ̀tẹ́lẹ̀ rẹ́rẹ́ lè fúlàmì dínà gbogbo ẹnikẹ́ni tó bá tún wá lọ mú nǹkan ní ìtorí àtọ̀ sí fúlàmù lẹ́sìn wà mọ́yìn ọ̀tẹ́lẹ̀ rẹ́rẹ́ lè fúlàmì dínà ẹni tó bá gbẹ́ òpó nǹkan mí mú tó ní nǹkan yìí lòun fi ń tẹ́sìn nǹkan tó wá gbámú yìí ó yàtọ̀ sí ẹ̀sìn Islam ọlọ́run fàlẹ́ yòókù bá dà nínú o àní gba yìí lọ́wọ́ àdéhùn ọlọ́wọ́n bá ní fàlẹ́yìn kùbálà mi nù àwọn ànígbà lọ́wọ́ rẹ̀ wọ́n wà fi àfihàn sí nínú kọ́ńtìrín bákan irú yẹn báyìí tó bá dá ìkìyàmà yóò máa bẹ nínú àwọn ẹni òfò yẹni pé yóò máa bẹ nínú àwọn tí wọ́n ti ṣòfò torí kíni torí pé nǹkan míì ló fi ń tẹ̀sìn tó yàtọ̀ sí Islam torí pé nǹkan míì ló fi ń tẹ̀sìn. gbogbo àwọn ayáwọ̀ yìí gbogbo gbàtúgbà táwọn mùsùlùmí bá ń lú àlùkòhán láì máa dùn ní. torí pé ọlọ́run bá ní wa fún wa ó yànnà náà fún wa fẹ́ ká darí ibi tó fẹ́ ká nínú ọmọ ìyá sọ ni wípé tẹ́ ẹ bá wọnú bíbélì látòkè ẹ̀rí rí tí wọ́n pè ní kìrìsìtíẹ́nìtì nínú ẹ̀ ẹ̀rí rí látòkè délẹ̀ báyìí ẹ̀rí rí inú ẹ̀ àmọ́ islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ǹjẹ́ tí a bá wọ ní kùránì àríyá bá ní rí wàhálà ìwọ ló wà nígbà tó wà wò títí láyé ní suratul maida nǹkan bí ayẹlẹ kẹta ọlọ́ni al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati ورضيت لكم الإسلام دينا ọlọ́run ní àlìyàn lọ́jọ́ tòní akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín mo ti pé e fún yín akmaltu mo ti pé fún yín ẹ̀sìn yín wa atmamtu alaykum ni'mati bẹ́ẹ̀ ni mo tún wá parí ìdẹ̀ra mi ìdẹ̀kùn ìdẹ̀ra mo parí ẹ̀yẹ yín lórí wọ̀rọ̀ dìtù lákùnmọ̀lẹ̀ islam dínà mo wá ti yọnu sí islam lẹ́sìn tẹ́ ẹ mọ̀ sí fún yín yẹni pé gáàsì jáde níyọnu ọlọ́run ìlànà tẹ́ẹ̀tọ̀ láti fi ṣe ìjọsìn onáni kí ni àti islam ẹ̀bá àdàlà ọlọ́ni ìlànà tẹ́ẹ̀tọ̀ láti wá bẹ́ẹ̀ ni ọlọ́run tẹ́ẹ̀fi ṣe orí ilé ayé àtàkìyàmà onáni kí ni àti islam bàbá ṣe wípé àdámọ́ yín òun náà ni wípé kẹ́ ẹ ṣe ìjọsìn fún nǹkan kan ọlọ́run ti pa yín láṣẹ pé ṣe kí ni kẹ́ gbé òkú ẹ̀sìn ró òkú ẹ̀sìn lọ́lọ́run wa ní kẹ́ gbé ró ṣé ìmọ̀lọ́ foríbalẹ̀ fókúta ni ṣé ìmọ̀lọ́ foríbalẹ̀ fún Ṣàngó ni ìmọ̀lọ́ foríbalẹ̀ ni ọlọ́run ní kàlà kò rí bẹ́ẹ̀ ìtaníjà ẹyọ kan tá a yàn fún yín òun náà islam kò pé méjì ìyẹn ni ó ti máa bẹ nínú àtìgbọ́ ọ̀rọ̀ kéèyàn sọ wípé àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn kejì wa kò tó túmọ̀ sí pé ẹ̀sìn méjì náà lọ́lọ́run ní èyí táyì ń ṣe àtẹ̀yí táwọn tòun náà ṣe kí ni tí wọ́n ń ṣe láà kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀sìn pọ̀jà ń rẹ́rẹ́ àmọ́ tọ́nà ọba àlékí ọ lásà lẹ́sà tọ́nà ọba àlékí ọ láyọ́nú sí onáà ní kíni al-Islam ibadallah eléyìí náà ni òkú àkọ́kọ́ nínú àdọ̀rùrọ́ọ̀tún kánù àwọn kò tí má ní ilé ayé márùn ta ní ṣẹ̀ríà Islam ṣe kíni ó wà mójútó àti ẹ̀sìn ẹ̀sìn náà wá ní kíni al-Islam ìrẹ ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin tó ń jẹ́ ti gbọ́ mi iná ń bára wa sọ látàárọ̀ òun náà ni àdámọ́ tọ́lọ́run bá àṣejọlá tó dámọ́ wa àdámọ́ náà ni kí ni ká ṣe ìjọsìn fọ́ba tó dá wa kí wá tọ́lọ́run bá àṣejọlá fi pa wá láti ká fi ṣèjọsìn al-Islam ọlọ́run ìsìláàmù òun la yàn láàyò fún yín kẹ́ ṣe ìjọsìn fáwọn ọlọ́run ẹ má mú nǹkan kan mí wá o ẹ má lọ yan nǹkan mí láàyò ẹ má ṣèjọ sí fún nǹkan mí o ọlọ́run bá ní kíọ́lá náà nìkan ní kẹ́ ẹ ṣèjọ sí fún ọ̀nà òun náà lẹ́gbàá fi ṣèjọ sí fún ọlọ́run òun náà ní ọ̀nà tọ́lọ́run bá ní kíọ́lá sì ga lára rẹ̀ tó là kalẹ̀ fún yín eléyìí ó wá túmọ̀ sí wípé ìgbà tá a ti mọ tọ́lọ́run bá ní kíọ́lá tó pa wá láṣẹ ibo ni ká ṣèjọsìn fóun látara kíni látàrí ìlànà ìsìláàmù kí ni àwọn orígun ẹ̀sìn ìsìláàmù tọ́lọ́run bá àdìsọ́lá tó kọ́ alájẹ torí wípé nínú àwọn ọ̀nà tádọ́wọ́ ti bá àwọn mùsùlùmí lélẹ́yìn ọ̀gọ̀rọ̀mọ̀ mùsùlùmí orúkọ lásán ni wọ́n ti ń jẹ́ mùsùlùmí tẹ́ bá ti fi orúkọ wọn ó ti tán lẹ́yìn yẹn kò sí nǹkan kan ní ìmọ̀ lẹ́yìn kò ṣe kí ni kò sí ìtọ́tọ́ míì máa nídẹ̀ yí ẹ̀ eléyìí wọ́n ń tọ́ka sí wípé ìgbà tá a bá ti mọ̀ fọ́nà ọba nìkan ní kásìjọ́ ti fóun pẹ̀lú Islam àyàfi ká kẹ́kọ̀ọ́ nípa Islam yẹn náà àwọn bíi tí ọ̀rọ̀ ti ṣe kí ni ibi tó ti mẹ́hẹ̀ bọ̀ ní o ẹlòmíì ó gbà pé mùsùlùmí lòun yẹ kò dínáì àmọ́ ìjẹ́ ìsìláàmù tí wọ́n pa láṣẹ ìjó mọ̀ bí ìdájọ́ wọn ti ń bọ̀ wá nìyẹn. kí ni orígun ìsìláàmù tó náà bá ní kí ọlá pa wá láṣẹ lé lórí. a máa rí eléyìí látara ọ̀rọ̀ ọlọ́run àti ìtọ́ka tí àmẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ka fún wa. ẹ wo nínú àwọn àtọ́ka yìí. لقد عبد الله بن عمر رضي الله عنه oni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tó ń ṣe náà màlíkì lásán láyé pé bunya islam ala khams oni ó ń ṣe náà ní a ti mọ ìsìláàmù pa lórí nǹkan márùn kan shahadati alla ilaha illallah wa anna muhammadu rasulullah àkọ́kọ́ náà òun náà ni kéèyàn gbé ìjẹ́rìí wípé kò sọ́ba tó tọ́ láti ṣèjọ́sìn fún nídẹ̀yìn ọlọ́run Allah ká sì gbà wípé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tá a bọ̀rọ̀ tẹ̀lé ni wọ́n tó kéyìn máa tọ́lá lẹ́yìn ilé kí ẹ wá kírun wọ́n tó ti ya zakat lẹ́yìn ilé kí ẹ yọ zakat wọ́n tó tún ma Ramadan lẹ́yìn ilé kí ẹ ṣe kí ni ó bá wẹ Ramadan wọ̀tàhó jẹ̀lbáyì lẹ́yìn ilé kí ẹ ṣe kí ni ó tàbẹ̀mú ilé ọlọ́run láti lọ ṣe ìjọsìn táǹpẹ̀ ní hajjẹ̀lbáyì oṣù náà ní orí ìpìlẹ̀ márùn-ún táwọn ìsìláàmù ilé onílé báyìí ló ṣe ọlọ́run ṣe fèsì nínú àdíyèsí tí Ibn Umar kàlífẹ́ lẹ́ẹ̀kejì tó gbà ó ní ibi táwọn jòkó sí òun náà ni ẹnìkan wọ́n bá nẹ́bí muhammadu sallallahu alaihi wa sallam ní parí àdìsí ló ṣe kó yọ wípé ta lẹni náà jùmírí ìgbà tó parí ọ̀rọ̀ náà ó ní jùmírí lu ẹni tó wáyé fàyínà jùmírí jùmírí lù ní àtàkùn yóò alìmọ̀kùn dínàkùn ó wá láti wá ṣe kíni láti wá kọ́ yín nípa ẹ̀sìn yín nínú bẹ̀rẹ̀ àkọ́kọ́ sí jùmírí tó bẹ̀rẹ̀ lọ́wọ́ àná muhammad صلى الله عليه وسلم جبريل فأخبرني عن الإسلام ìbéèrè tó ṣọlọ́ fèsì lé lórí òun lélẹ̀ kílẹ̀sì tó ṣọlọ́ sallallahu alaihi wa sallam ló mú wá وقال محمد صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيل فعلا صدقت إذا كنت شلون فتي فوجو بريل إن كمان ينا لن شلون داروك كن إن كمان ينا إذا يجب يبقى صبع كان تنسوك أكي جوزكو لذا يولون الله قاتب أسعى محمد صلى الله عليه وسلم òjíṣẹ́ ọlọ́run tábọ̀rọ̀ tẹ̀lé ni wọ́n tó kí ní mẹ́sọ́lá nígbà tí ẹ ti gba àkọ́kọ́ yìí ó wá dọ̀rọ̀ yìí lórí ẹ̀ kó ṣe kí ni kò mọ̀ kírun wọ́n tó fi ẹ zakat ó dọ̀rọ̀ yìí lórí ẹ̀ kó mọ̀ ṣe kí ni kó mọ̀ yọ zaka nínú owó ẹ̀ nígbà tó bá ti tó yọ wọ́n tó tó máa Ramadan ó dọ̀rọ̀ yàn tó yẹ ṣe kí ni kó bá wẹ̀ Ramadan wọ́n tó hujja al ó dọ̀ràn yàn kéèyàn lọ sílé ọlọ́run láti lọ ṣe kí ni láti lọ ṣe ìjọsìn fọlọ́ fún gbogbo ẹni tó bá ṣe kí ni tó bá ní kápá ńládàlá àwọn tí ẹ̀sìn Islam tó kó sínú náà nílé àkọ́kọ́ ní òun náà ni ìmánì kéèyàn nígbàgbọ́ tó yè tó yè kóró nípa Islam ká fi ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ mùsùlùmí torí ìdánwò lórí eléyìí káì àwọn yóò máa fẹ́ẹ̀lì lọ ní o ìnígbàgbọ́ tó yè tó yè kóóró ìgbàgbọ́ tó mọ́ kangakanga nínú ọba tó dá ni ṣé báyìí ní tẹ̀mí àwọn mùsùlùmí ṣe rí nípa ọlọ́run ọba tó dá wa. ìjẹ́ ò máa sí ìró nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run torí pé tí wọn bá ti gba ọlọ́run gbọ́ tó tó wá gba nǹkan ní ìgbàgbà tó gbàgbọ́ papọ̀ mọ́ ọlọ́run bá níjọlá eré là ń pè ní kíni àṣírkù a níyàn ó ṣe al-ishraku ma'a Allah ó bá ọlọ́run ọba àlékiọlá ó bá àwòrògùn nínú àdánwò tá à ń báyé nínú àwùjọ nìyẹn òbẹ̀nú ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí tó gbà pé tabati ń ṣèjọ ìfọlọ́hún yìí ò ní ká mọ́ ṣe nǹkan míì ẹ̀rí náà lẹ́mọ̀ rí mùsùlùmí tí mo sọ pé àwọn onímọ̀ sọ̀rọ̀ ń dílé àwọn mùsùlùmí náà ni ó máa kí òkè Ìbàdàn ọlọ́mú òòrù mùsùlùmí ní ọmọ torí ẹlẹ́nu pé òkè ìbàdàn gbà ní o ní tó ṣe pé ìtumọ̀ ẹni wípé ó gbà pé bọ́lọ́hún ṣe lè gbà yàn bẹ́ẹ̀ náà ni kí ni òkè ìbàdàn náà lè gbà yàn. bó ṣe gbà nìyẹn eléyìí àwọn ìgbésẹ̀bá là ń pè ní ìbá ọlọ́run ọba àlékè ọláwó orogún kò sí irú ìjọsìn téèyàn lè máa ṣe tó bá ti fi nǹkan kan bá ọlọ́run bá lékè ọlá wórogún gbogbo ìjọsìn ti ṣe kí ni ó ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. torí pé tọ́ba ọba lékè láti pa anábìwá Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ nìyẹn eléyìí bẹ́ẹ̀ nú alukur'an mọ́tò pé àwọn ọmọ yẹn tún dé àwọn ní kí ẹ bá ń kírun tó bá kàn já pé ó jẹ́ àṣẹbọ lásán àmọ́ wọn tó bá jẹ́ àṣẹbọ lásán ẹ̀sìn wọn ti bàjẹ́ tóun ló fẹ́ gba ìsìn yẹn ni àwọn akọ́lá sọ bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ nú alukur'an ẹni tó dáa jù wá àtẹ̀mí lọ lọ́lọ́wọ́n bá àníkẹ́ láńbá wípé wàlẹ́kọ́dí owó yíya ilé wàhílà lẹ́dínà ní kọ̀bùlíkà lẹ́yìn àṣírákta lẹ́yà bàtọ́ nà àmàlúkà wàlá tẹ̀kùn náà ná nínú ìkọ̀tìrì lọ́wọ́ nú alukur'an lọ́wọ́ nú alukur'an tó tó bá ti pé ìyẹn lè jẹ́ mùsùlùmí kí ìjẹ́ mùsùlùmí ẹ̀ ṣe kí ni kó bàjẹ́ mọ́ lára pátápátá tí wọ́n bá ti sọ fún ẹ tètè máa ìyẹn lè jẹ́ mùsùlùmí kí ìjẹ́ mùsùlùmí ẹ̀ ó ṣe kí ni kó bàjẹ́ mọ́ ọ lára ọlọ́run sọ fọ́nà Muhammad sallallahu alaihi wasallam pé a ti fi ránṣẹ́ sí rẹ̀ ànábì bá a ti fi ránṣẹ́ sí àwọn tó ti gba wájú rẹ̀ kọjá nínú àwọn òṣìṣẹ́ wípé la'in ashrakta tó o bá báwọ ọlọ́run ọba dá nǹkan papọ̀ yẹn pé tó o bá báwọ ọlọ́run ọba tó o bá báwọ awórogún tó o jọ́sìn fún nǹkan míì papọ̀ máwọ ọlọ́run làyà àbàtọ́nà àmàlùkà gbogbo iṣẹ́ tó ṣe pátápátá gbogbo ẹ̀ ni ó bàjẹ́ wà ní tán síbẹ̀ wà látẹ̀kù náà nàmínà lọ́kọ̀ọ́sẹ̀rì ó wà máa bẹ nínú àwọn tí ń sọ̀kò wájú ọlọ́run àmúlọ́wọ́ bá ní kílá ń bá wí ànábì Muhammad sallallahu alaihi wasallam àmúlọ́wọ́ bá ní kílá ti tó ànábì kú bẹ́ẹ̀ ó ń fi ọ̀rọ̀ yìí ó fi ń dájú kọ gbogbo àwa àlìhùmà ẹ̀sìn islamu tẹ́ ilé ẹgbà ẹgbà tọ́tọ́ ni ẹgbà pátápátá yẹn tọ́lọ̀ bá àlejò lọ́sọ̀ fún wa wípé ìyá àyúwà lẹ́dínà àmàlú mo fẹ́ nígbàgbọ́ òdodo òdòkóló fi ìdílmi ga fátàlì ẹ wọnú ẹ̀sìn islamu tẹ́ ń ṣe ẹ pátápátá wọlé àtàtàbí ọ̀rùn kòtùwá ti ṣàìtọ́n ẹ mọ́ wọn tẹ̀lé lánàá ṣàìtọ́n o ìnáwó lẹ́kún adúgbò mọ̀bí ṣàìtàn tẹ́rí ìyànbá tó bojú hàn ní ìyìn ni. yẹni pé ẹ má bẹ̀tẹ̀ kan wọnú ìsìláàmù kẹ bẹ̀tẹ̀ kan síta ẹ wọnú ìsìláàmù pátápátá. àkọ́kọ́ nínú òpó márùn-ún náà ní tá ń wò nígbà tí yẹn bá ti ní ìgbàgbọ́ tó yè tó yè kóró tí ò fi nǹkan kan mí tí ò rò papọ̀ mọ́ Ọlọ́run torí pé tí yẹn bá rò nǹkan papọ̀ mọ́ Ọlọ́run tó dá nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run ó ti jọ́sìn fọ́lọ́ ó tún ti jọ́sìn fún nǹkan míì ẹlòmí èèyàn ní tiẹ̀ nínú àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà tẹ̀jọ́sìn kéèyàn inú ẹ̀ ni èyí tí wọ́n ìjọsìn wọ́n ṣe fún ànábì èyí tá a ní ìtọ́lá ti ọ̀sìn náà inú bí táwọn christians wọ́n ti gbé gbági nìyẹn ẹni tó máa kọ́ gbàgbà gbàgbà báyìí ni pé Jesus is what Lord yẹn ni pé Jésù lọ lọ́run á ọ̀rọ̀ tó burú jáì lélẹ́yìí o bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ nu wọn wọ́n ń ṣe ìjọsìn fún òjijì ọlọ́wọ́n báyìí ní tọ́lọ́wọ́n bá àdíkẹ́ ló padà pè wọ́n lẹ́jọ́ lé lórí láǹkì àmà ẹ ṣe wá fi òjì tẹ́lẹ̀ ẹ ti wá fi ọba tó rò jíṣẹ́ tẹ́lẹ̀ ẹ wá di kí ni ẹ wá mọ̀ tìjọ́ ti bó jíṣẹ́ ìdí táwọn ti gbé bá di nìyẹn wọ́n ti ń tẹ̀jọ́ ti fún Jésù dèmí ilé ni pàṣẹ sọ́yìn ọlọ́ni ìnáwó mọ́ yóò ṣe é فقد حرم الله عليه الجنة وما النار وما للظالمين من أنصار من أنصار gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìjọsìn fún nǹkan mi ń dẹ̀yìn ọlọ́run alábòsí lèèyàn bẹ́ẹ̀ pẹ̀lú ọba tó dáa ó ti ṣàbòsí pẹ̀lú ọlọ́run torí pé nǹkan tó ń ṣèjọsìn fún yẹn kọ́ ni tó dáa lákọ̀ọ́kọ́ nǹkan náà kọ́ ló ṣe kí ni olókun lẹ́mìí nǹkan náà kọ́ ló ń pèsè àbíjẹ́ àbímú fún nǹkan náà kọ́ ló rọrùn fún nǹkan náà kọ́ ló ṣe kí ni wọ́n wọ́n jò fún ọlọ́ọ̀bá ló ṣe gbogbo eléyìí wọ́n ṣe wọ́n ṣàbùsí pẹ̀lú ọba tó dẹ láti máa jọ́sìn fún nǹkan mi nílẹ̀ èèyàn ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì nínú òpó ẹ̀sìn yìí Islam òun náà ní kí ni àáwọ̀ àṣekí ni tí wọ́n bá ti jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ ọmọ tó sọ́dá yóò máa gbé irun dúró yóò máa kírun fọlọ́run mùsùlùmí ò ní àmùsùlùmí títí kó wá lé òun ò ní kírun àìmọye ọmọ mùsùlùmí ni wọ́n ṣe sọ láti má wọ́n ṣe kí ni wọ́n kírun fọ́nà wọn ọba tó dá wọn báwo lè yín tó jẹ́ mùsùlùmí tí ò ní kírun báwo lè yín tó jẹ́ onígbàgbọ́ òdodo tí ò ní kírun fọ́lọ́run eléyìí tó ṣe kí ni in burú jáì ni. Muslim máa jí kí mùsùlùmí máa kírun fọ́lọ́hùn ni ọlọ́run sọ fún suratul Baqara àyà one and amanu mo pè yín onígbàgbọ́ òdodo ọlọ́run pẹ̀lú kíni pẹ̀lú sùúrù àti ọlọ́run bá pẹ̀lú gbogbo àwọn mùsùlùmí bọ̀rọ̀ kírun fọ́nà ni torí pé tọ́lá ọba àdìgbẹ́ wọn pé inna salat kanat ala al-mu'minin idara manquta inna salat tanha anil fahsha'i wal munkar àìmọye gbogbo ọ̀nà tọ́lá ọba àdìgbẹ́ láti ka ọ̀rọ̀ ọ̀run kú báwo ni tẹ̀ ti wá jẹ́ irú mùsùlùmí wo ni wọ́n. Mẹ́lá máa rí mùsùlùmí lẹ́ni yóò lóun gbàwẹ̀ àmúhùn kàkí o nígbà tí wọ́n tún bọ̀rọ̀ jẹ́ òní ẹ̀jẹ̀ wọn bá bí ọlọ́run I just I want to pray it is not easy kò rọrùn ní ẹ kò rọrùn ní ẹ mọ́ bá ń bí ọlọ́run tàbí ìgbà tí wọ́n fi yàn kú yẹ̀yẹ́ oúnjẹ kò ní sọ́wọ́ bọ́ kọ́ ọmọ bọ́ǹbẹ ọlọ́run kó ń tó oúnjẹ jẹ ó mú mi kò ní sọ́bẹ̀ òǹbẹ ọlọ́run kó ń máa rómi mu yóò máa jáde láàrin yóò lọ bí tẹ́ kò ní sọ́mọ tó ń bẹ ọlọ́run kó ń lọ bí tẹ́ ó wá kúkọ́ fún ọlọ́run ọba àlékè ọlá nínú wọ̀ fọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ yóò àmọ́ ní ẹjọ́ ọba bí ọlọ́run kó rọ̀ mí lọ́rùn. mùsùlùmí kan rọ̀ kírun ni ẹ̀gbọ́n tí alẹ́bùn Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nínú hadithi buraida wọ́n ní annabi sallallahu alayhi wa sallam qala al-ahad alladhi baynana wa baynahum as فمن تركها فقد كفر òṣìṣẹ́ náà ní al-ahad ẹ̀rí àdéhùn tó ń bẹ láàrin wa wọ̀bá iná hun àti àwọn asọ́láàt òun náà nìrún yẹn ni pé tó bẹ láàrin al-iman wal-kufur asọ́láàt ní tó ń bẹ láàrin kí ẹ nígbàgbọ́ àti kó má nígbàgbọ́ yẹn ni pé kó jẹ́ kébè ní òun náà nìrún kíkí màmá ń tàràkà òṣìṣẹ́ náà ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá gbèrò jù sílẹ̀ ṣàpọ̀ nìkan fara irú yẹn báyìí ní kékeré yìí ọ̀rọ̀ tó yanjú ni mùsùlùmí yóò kírun fọlọ́hùn ìkírun fọlọ́hùn ilé ló túmọ̀ sí pé amójútó ń ta torí ẹ̀ wálé ayé àbíjọ́ náà sọ lẹ́kọ̀ọ́ nípa àmọ́ ọ̀kà láti rìn jìnnà wà ní ìsọ ilẹ̀ ìlẹ̀ ẹ̀sìn látorí ẹ̀dá yín àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ṣe wá mójútó nǹkan míì òmójútó jẹ́ òmójútó ọ̀rọ̀ ẹbí òmójútó ọ̀rẹ́ òmójútó mítìnì àdúgbò ó wá kúkú kírun ó wá ní ìdààmú bẹ́ẹ̀ ò ní kírun àdánwò ló gbé kalẹ̀ fún rẹ̀ yẹ tó yẹn lè jẹ́ mùsùlùmí láì kírun èèyàn lè jẹ́ mùsùlùmí láì ṣe kíni láì kírun mùsùlùmí máa ń kírun ni ìyẹn ni tó ń ṣe ọlọ́sọ̀lá àríwá sọ́là tó fi ṣe àwọn mùsùlùmí lójú kòkòrò wípé múrù أولادكم بالصلاة إذا بلغوا àbálàbù sábà. oúnjẹ náà ni ẹ máa pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun nígbà tó bá ti pé ọmọ ọdún mélòó ọmọ ọdún méje. wàdìrìbùhùn àléyà ìdá àyè. ìgbà tó bá ti wá pé ọmọ ọdún mẹ́wàá ẹ máa ṣe kí ni ẹ máa já wọn lọ́rẹ́ tó bá pé ọmọ ọdún mẹ́rin ọmọ jẹ òbí mi àti ọmọ ọdún ọmọ ọdún mẹ́rin wọn rẹ́jìtọ̀ ọmọ ọdún kù níbi láti di ọmọ ọdún márùn-ún ẹlòmíì márùn-ún gan o mẹ́ta mi ìfẹ́ bí láti kéjì mi o láti kírẹ́ṣì wọ́n ń jábọ̀ wálẹ̀ nítòkù gan ni bóyá àti inú oyún gan láti fi ọmọ lọ kúrò níbi oríṣi lẹ́mọ̀ gbọ́ oríṣi class formulation lẹ́mọ̀ gbọ́ primary lamọ̀ tẹ́lẹ̀ gbà tí ó di nursery from in order to the crash from crash to the play group pé kó kàn wá mọ ṣeré kó mọ ṣeré lásán from crash gan kí bọ́ fi dé tiẹ̀ kó kàn máa lọ lóòjọ́ kó máa lọ bó ṣe wá rí ìyẹn tó ń ti bẹ́ẹ̀ náà ọmọ ẹlòmíì tí ò ju bí ọmọ ọdún márùn lọ tó wá ní kó lọ sùn tí ò bá lọ gbóngbó tó bá mú báyìí yóò mọ kí lè lọ lójú títì níbi òní lọ sùn olódo kò fẹ́ lọ léèwé ni ẹ̀yọ́ kí lọ́mọ yìí ṣe inú ìwà àwọn ọ̀dùnlá kò fẹ́ lọ léèwé ni mo wá lé lọ. àmọ́ kọ́mọ rẹ̀ mọ́ lọ kírun kò rí ní àlébù ọlọ́run ní ẹ̀pà ọmọ yín láṣẹ tó bá ti pé ọmọ ọdún méje wọ́n mọ̀ ṣe kí ni kí wọ́n mọ̀ kírun tó bá ti wá ń pé ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá dá nǹkan sí tí ò bá ti wọ secondary school díẹ̀ ló máa kù tí ò bá ti wọ secondary school so at that point in time tọ́mọ yẹn bá lóhùn òkírun ẹ̀jà lọ rẹ kó lè mọ̀ lójúṣe rẹ̀ àṣẹgun ṣọlọ sọlọ àdìgbò sẹlẹm tó pa wá lélẹ so ẹni tó wá pẹ̀lú ní mùsùlùmí àṣekí ni àmójútó òrùn kíkí nínú orígun ẹ̀sìn òun náà ní kéèyàn yọ zàká nínú owó rẹ̀ nígbà tó bó bá ti kí ni tó bá ti tó yọ zàká tó bó bá ti pé tó ní májèmú méjì lọ́wọ́ mùsùlùmí àkọ́kọ́ tó yẹn tó bá ti wọ nìtọ́ọ̀bù nìtọ́ọ̀bù ní òṣùwọ̀n ìṣẹ̀rí àgbékalẹ̀ kówó dì tó bá ti wọ nìtọ́ọ̀bù yìí yóò wá dúró di mọ́jẹ̀mọ́lẹ̀ kejì òun náà ní kí ni alhaul ọdún kan rìn kọjá lórí ẹ̀ ó yẹ kí kí ni olùbùkátà ti tayọ zaka lórí ẹ̀ zaka yìí á gbà lọ́wọ́ àwọn olówó á fúnra àwọn èèyàn ta kàkàlẹ̀ tí wọ́n lọ bí bẹ́ẹ̀ nínú túrátù tàwùbà orígun ẹlẹ́ẹ̀kẹrin onáníkí ni àtọ́hùn àbíyá agbáwẹ̀ èyí tó sọ̀rọ̀ èèyàn wa lórí àwẹ̀ Ramadan nínú ìta àbẹ́nú ẹ̀ mùsùlùmí òkè dì náà yàwẹ̀ àìmọye ọmọ mùsùlùmí tí ó gbàwẹ̀ ó wà láì ràwẹ̀ àwọn míì táyà bá ti ń bọ̀ ó máa wá medical report káàkiri yóò wà bí wọ́n máa ti medical report fún pé mo ní ọ́sà ọdọọdún ló máa rántí pé ọ́sà yẹn ń dì sọ́gbọ̀ọ́ every year yóò tàwọn ẹtí ìgbìyànjú tó ń ṣe kíni kó lè yọrọ ẹ̀ kalẹ̀ kúrò láti má gbàwẹ̀ tí wọ́n wá gbọ́n ju ọlọ́run lọ ni kàlá kò rí bẹ́ẹ̀ ọlọ́run bá lè kí ọlá mẹ́ ó mẹ́ ju rẹ̀ lọ. òpó ẹlẹ́ẹ̀karùn-ún náà ni kíni òun náà ni alhaj àwọn kíní wọ̀nyí bùkátà sí ká ṣàlàyé ẹ̀ka mọ́ra wa létí gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ọmọ mùsùlùmí ò mọ tó gbé òpó ẹ̀sìn wọn ró mọ́ tó bá bèrè ìbéèrè lọ́wọ́ ẹlòmí òpó mélòó ni Islam ní èmi fẹ́ lè sọ pé òpó one hundred látara bí táwọn èèyàn mọ kankan dé mọ́ márùn yìí náà ni òpó Islam ẹ̀dá àdàlà márùn yìí àwọn àfọ àwa ni ó ṣe pàtàkì ká ṣe kí ni ká ṣiṣẹ́ lórí àwọn òpó wọ̀nyí kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ẹ̀ bọ́lá wọn bá ní kí wọ́n bá ṣe kí ni wọ́n ṣe fún wa lágbára máa. abọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ ṣiṣẹ́ lórí wọn ìṣiṣẹ́ lórí wọn láti kí ni òun láti máa tọ́ka sí pé a ah, mùsùlùmí lágbájá wọ́n ń pèrú ojòkó kalẹ̀ ò lọ kírun ó ní àtẹ́kù àhúnẹ̀ ìgbàgbọ́ ẹni ọkàn ẹni ló ń bẹ wọ́n ẹlòmí ọkàn ẹni òun náà ní kí ni òun ní ìgbàgbọ́ ẹni ẹ̀ yẹ́n ló ń kó má lọ kírun àbí o. òun láti kí òun fọ́lọ́ àwọn tó nígbàgbọ́ nínú òpó yìí òun láti fi iṣẹ́ gbé e jáde òun láti ṣe kíni òun láti fi iṣẹ́ gbé e jáde torí pé bá ń pè nígbàgbọ́ òun ni àdì ọkàn téèyàn ní nínú tó sọ jáde lórí ahọ́n tó wá fara ṣiṣẹ́ táwọn ìnáà rí pé ó ṣiṣẹ́ lórí ẹ̀ ìní wá fọkàn ní ah, mo nígbàgbọ́ ẹ̀gbọ́n àwọn sọ pé la ilaha illallah ẹ̀ láìláìláì là ń kọ́ kí ìròkè jíṣẹ́ tọ́ ni oníkò dídì ó ti di burúkú àníyàn ó al-iman al-qawl faqat wọ́n tó àti sọ jáde qawl bil lisan tó tó àti sọ jáde ó ti tán lẹ́yìn títọ́ jáde yẹn kò sí kankan mímọ̀ ńlá èyí ń fi orí ahọ́n kò ń forí ahọ́n jẹ́ mùsùlùmí a fi oríkèéríkèé ara wa a fi ta dìtọ́kàn wa bẹ́ẹ̀ là fi ta kọjá lórí wa a fi gbé ìsìlámù tí gbogbo yẹn mọ̀ pé mùsùlùmí ni wa eléyìí ni táwọn àfọwọ́ gbéra ìyẹn máa ń ṣiṣẹ́ lórí níta àgbàgbọ́ ni ọgbọ́n tó ń ṣe lọ́tọ̀ láàrin tó rà ni inna abdu wọ́n ní bá ṣèṣirò ẹrú àkọ́kọ́ nǹkan tá a ṣèṣirò ẹrú lé lórí lálùkìyàmà tọ̀lákùrú òun náà nìrun rẹ̀ òun náà nìrun tó kí tó gbọ́dọ̀ fìrún ṣeré aláti máa jẹ́mọ́ àmọ́ mùsùlùmí létí eléyìí òun ni wípé èèyàn gbé òkú ẹ̀sìn agbẹjúró lẹ́yìn tá a wá gbé òkú ẹ̀sìn agbẹjúró tán àwọn àfáà làbúdà min da'wati ilayhi làbúdà min da'wati ila ad-din kò sí tàbí ṣùgbọ́n nu wípé àwọn àmọ́ pèsè sínú ẹ̀sìn yẹn àti borí kìíní yẹn eléyìí ni wípé àwọn ọ̀nà tá ń fẹ́ gbà dáàbò bo ẹ̀sìn wa ó ṣe wípé òun ni àkọ́kọ́ nínú àwọn àdọ̀rùrọ́ọ̀tù kan àwọn kò dé mọ́ ní ayé márùn-ún tá fún wa àkọ́kọ́ nínú ẹ̀wù náà lẹ̀sìn sáàmbára wọn sọ̀rọ̀ lórí ẹ̀sìn tá a gbàgbọ́ yìí tó ṣe Islam tí wọ́n torí ẹ̀pẹ̀ wá ní Ahmed tí wọ́n torí ẹ̀pẹ̀ wá ní Abdulhakeem tí wọ́n torí ẹ̀pẹ̀ wá ní Abdulaziz tí wọ́n torí ẹ̀pẹ̀ wá ní Mariam àwọn àmọ́ pé àwọn èèyàn wá di ẹ̀sìn yẹn mùsùlùmí bọ̀rọ̀ máa gbìyànjú láti pèpè nínú ẹ̀sìn Islam ní gbogbo àyèkáyè tó bá bá rẹ̀ ojú ọ̀nà pa ń pèpè sínú ẹ̀sìn ìsìláàmù yìí o láti ń ṣe kí ni a fi ń dáàbò bo ìsìláàmù kó má parẹ́ bó tilẹ̀ jẹ́ pé kò lè parẹ́ láíláí káwọn má parun díẹ̀ ní ìsìláàmù bẹ̀rọ̀ ìrìn tó máa bá ní kí lásán ní túrọ́tù fún sílẹ̀ ayé àtàtì tẹ́lẹ̀ wípé wa man ahsanu qawlan mimman da'a ila Allah wa amila salihan wa qala innani ọlọ́ni wa man ahsanu qawlan mimman da'a ila Allah tàbí ẹni tó fi ń da jù lọ́rọ̀ sísọ tó ẹni tó ṣe pé ó ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run wà mìíràn sọ ní àjì ó máa ń fi iṣẹ́ rí ó fi ń tọ̀ ọ́ lẹ́yìn kí ni iṣẹ́ rí náà ní tó ń pè àwọn èèyàn sí nídìí ẹ̀sìn yẹn òun náà ń ṣe é ó ń pè àwọn èèyàn wọ́n kírun òun náà ṣe kí ni ó ń kírun ó ń pè wọn kí wọ́n gbàwẹ̀ òun náà ṣe kí ni ó ń gbàwẹ̀ kò sọ̀rọ̀ ẹ̀ bí ọ̀rọ̀ àwọn tọ́lọ́run ìlú àlùfáàní pé àtàmùrú nà náà tàbí bírì wàtàǹtàwùn nà àǹfọ̀tàkùn wà á ń tún tẹ̀sílù nà kìtà àpàlà tàbílùn ọlọ́dẹ yìí pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ wá gbàgbé ẹ̀mí ara yín ọlọ́run mọ̀ ṣe wá bí àtùpà tó ṣe pé ó ń tan náà fáyé ìdí tí ẹ wá ṣe kí ni ó tó kúnkùn mùsùlùmí ò kí ń kúlu mùsùlùmí máa ń pèpè sídìí ẹ̀sìn ni àdáwọ̀tò ìlàlá a máa ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run eléyìí tí ń parẹ́ máa wà mùsùlùmí lára mùsùlùmí kúnu ibi ìkúnu wa dé láti pèpè sí ojú ọ̀nà ẹ̀sìn wọ́n wá pàdé wa nu mọ́tò wọ́n wá pàdé wa lẹ́nu ọ̀nà ẹ̀ mọ̀ tó wọ́n gbà wọ́n á dẹ̀ kanlẹ̀ fún yín lórí àwọn tó wọ́n pè é pé àlejò kan béèrè yín ẹ̀ wá dìde ẹ̀ wá bá wọn lẹ́nu ọ̀nà kò wá sí ń dá tọ́ ẹ̀rí náà ni wọ́n máa ń ṣe yín èèyàn tó fẹ́ nú èèyàn tó tún rẹ́ẹ̀mí fi yín ẹ̀wọ̀n kójú sí àwọn mùsùlùmí ni wọ́n ṣe kí ni wọ́n gbà mọ́ wa lọ́wọ́ ojúṣe wa ńlá ni ilé ìrànlọ́wọ́ bá àlejò ń sọ nínú Suratu Yunus wípé ala ana wa man ittaba'ani wa subhanallah wa ma ana minal ọlọ́run pé tẹ̀ eléyìí ọlọ́run mo ń pèpè sí ojú ọ̀nà ọlọ́run àdábàbí rọ́tí pẹ̀lú mà lórí tí mo ń pèpè ní eléyìí ni táwọn àfọ àtọ́fà pé àwọn tí wọ́n pèpè sí ojú ọ̀nà ọlọ́run náà wọ́n bọ̀rọ̀ ní májẹ̀ mú kí ni ìmọ̀ lọ́wọ́ èyí bá ìmọ̀ kan pèpè sí ojú ọ̀nà ọlọ́run tí ò bá sọ̀rọ̀ ojú ọ̀nà ṣàìtọ́ ni ó padà máa pèpè sí ìwọ́n tó mọ̀ kankan ó mọ̀ tún yàtọ̀ tó ti wá ló fẹ́ gbé kí ni wọn náà fẹ́ pèsè lójú ọ̀nà ọlọ́run ọ̀nà tí wọ́n gbà dé tiẹ̀ wá dúró níwọ̀nba déédéé lẹ́gùn ẹni torí pé kí ní gbogbo wa ló ṣe kí ni gbogbo wa ló kó sínú àmọ́ ó ru àwọn nǹkan ju àwọn nǹkan lọ àwa jáde lọ àwa níbo lẹ́ ń lọ à ń lọ jáde ní kí ló fẹ́ lọ ṣe abẹ́ lọ pèpè lójú ọ̀nà ọlọ́run kí ló fẹ́ fi pèpè òun mọ́ eléyìí àdánwò ńlá ni ọlọ́run bá ní kí ọlá ó jẹ́ yóò àbùkù wípé ẹ̀sìn yìí tó jẹ́ ẹ̀sìn àtìlà ẹ̀sìn tó ṣe pé òun náà lọ́lọ́run bá ní kí ọlá yọ́nú sí ìgbà táwọn àti ṣe táǹbì ìjọ àti pé àwọn orígun rẹ̀ àwọn àṣekíni àwọn àmọ́ pé àwọn èèyàn bíbí ẹ̀sìn náà a máa pè wọ́n káwọn náà ṣe kíni kí wọ́n jọ́sìn fọ́lọ́run ọlọ́run wà lọ́kọ́ ti bá a fún náà fi kúlẹ̀ òun mọ́tò ọlọ́run ti pàápàá gbé àwọn òjíṣẹ́ dìde fáwọn ìran àwọn ìran àwọn ìran tí a ní ká máa sọ ká máa pa àwọn ìran láti pé é ìbòdò láà ẹjọ́ sì fọ́ náà bẹ́ẹ̀ ni ẹ jìnnà sí àwọn òòṣà síse ní ti lásìkò Ramadan sí àwa gba mùsùlùmí àwa gba gbogbo orí tẹlifíṣàn orí rédíò àti íńtánẹ́ẹ̀tì orí Facebook everywhere wá bí wa mọ lọ kíkan kíkan ẹ̀yẹ jẹ́ káwẹ̀ tán àwọn tọ̀hún gan náà wà tún sẹ́yìn pé ẹ fi wọ́n lẹ̀ agbára yẹn ti ń gùn wọ́n báyìí agbára yẹn oníṣe kí ni òní gùn wọ́n ju oṣù kan náà lọ lẹ́yìn oṣù kan yẹn kọ́ wọ́kà tó wálẹ̀ ní wí ẹnu bàdákẹ́ ẹ̀wà ní gbígba wá àdìmọ́ ojúṣe àwa mùsùlùmí oníkáṣe kí ni ká pèpè sí ojú ọ̀nà ọlọ́run bóun kírun òun gbáwẹ̀ ó ti lọ áàjì yẹn ló ti tùwọ́ náà bọ̀rọ̀ yín tó mọ yẹn gbọ́dọ̀ bọ̀ fi ṣe kí ni ó gbọ́dọ̀ fi pé àwọn èèyàn sí ojú ọ̀nà ọlọ́run yóò gbà kò gbọ́ yóò gbà kò gbà gbọ́dọ̀ bọ̀rọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ pèpè sí ojú ọ̀nà ọlọ́run láì ní fúnra ẹni ẹtí ti bẹ́ẹ̀ ṣe bá kú sọ ẹ bá àgbà látòdì náà làwọn ò ní gbọ́ ó mọ tójú àdébì inú wúrí tó bí sọ̀rọ̀ nu túrọ́tù náà pé kọ́ra wọn bí ní dàhùtù gbóhùnmí lẹ́yìn làwọn nàárọ̀ fàlámìyàzídì oúnjẹ ayé ìlà fìrọ̀rọ̀ وإن كلما دعوتهم لتذكر لهم جعلوا أصابعهم في أذانهم واستبشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا òṣìṣẹ́ ọlọ́run ló ń sọ̀rọ̀ ìyá nínú adé ìtọ́láṣí ọ̀tọ̀tọ̀ ó ní ìrìn ọlọ́run kì ní ìdáhùn tó kọ́ mí lẹ́yìn àwọn nàá mò ń pe àwọn ará mi láàárọ̀ mò ń pè wọn lálẹ́ fàlẹ́mì ẹ̀bí ní ń dùn á ní ilẹ̀ ìpè tí mò ń pè wọ́n yìí kódà kò yẹ kò yẹ wọ́n kò bù lẹ́nu pé wọ́n tún ń sá náà ni wọ́n ń sá wọ́n ń sá nínà sí ni. gbogbo gbàkígbà tí ń bá pè wọ́n lìtẹ́ ti kírọ̀ láwùn pé kó lè bá àforíjì fún kán wá síbi táforíjì wọn lọ́n wà kí ni wọ́n máa ṣe já àlú àtọ̀bí àwọn wọ́n wá mú ka wọn báyìí wọ́n wá sì bọ̀ lu èyí wọ́n fẹ́ gbọ́n bí mò ń gbọ́ wọ́n sàtúnṣàǹsì àbàwọ̀n wọ́n wá tún bí aṣọ wọ́n yìí borí wọ́n aṣọ́rù wọ́n sẹ́kìtà ìgbàrọ̀ wọ́n á kúrò nínú kèfèrí wọn bẹ́ẹ̀ ni wọ́n àyè máa ṣe gírí máa ń káyìí pé tẹ́ẹ̀ nítorí pé wàá sí àmì torí bẹ́ẹ̀ sábà bí ọlọ́run yìí tó já tó já kàn múná rárá kò rí bẹ́ẹ̀ wọ́n tún pèsè ojú ọ̀nà ọlọ́run ẹ̀yìn arúgbó ọlọ́run a pèsè sí ojú ọ̀nà Islam á pè akọ àpè àbò gbogbo ọ̀nà kọ́nà kẹ́míkálùkù bá mà lánàá fi ṣe kí ni lánàá fi pèsè ojú ọ̀nà ọlọ́run ẹni tó mọ̀ ọ̀rọ̀ sọ yóò sọ ẹni tó mọ̀ nǹkan kọ yóò ṣe kí ni yóò kọ ìtúwọ́n náà bá lè pósìtì wọ́n tó mọ sórí Facebook tó wá lè post láti ṣe dáwà òun láti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ó máa tọ́ka sí pé àṣẹ kíni à ń dáàbò bo ẹ̀sìn ọlọ́run láti kíni láti ṣe àwọn èèyàn wá síbẹ̀ ìpè àwọn èèyàn wá síbẹ̀ inú wa jẹ́ ìgbẹ̀yìn rẹ̀ òun náà ni wípé a ń láti máa ṣe àfọ̀mẹ́sìn ọlọ́run kúrò nínú àwọn àtibọ̀ àtibọ̀ táwọn èèyàn ti nínú ẹ̀. aláti máa ṣàfọ ẹ̀sìn àfọmẹ́sìn ọlọ́run fún aláti máa fọ ẹ̀sìn ọlọ́run ọba mọ́ àwọn àbúrú àwọn abùbùjẹ́ oríṣi táwọn èèyàn fi sínú ẹ̀sìn Islam a máa yọ kú ọbẹ̀ eléyìí ò sí lára ẹ̀sìn eléyìí ò sí lára ẹ̀sìn eléyìí ni nínú iṣẹ́ táwọn tí àwọn èèyàn pè ní alùpùpù náà jàmáà inú àwọn kan tó mójútó òun ni débi pé ẹmọdé ẹni pé àwọn yóò tẹ ẹmọdé náà máa kọ̀ndẹ́mù àwọn èèyàn lọ rárá àwọn àfikún àfikún tí ò nira rẹ̀ sí táwọn èèyàn fi bínú ẹ̀ òun la ṣe kí ni òun làwọn èèyàn mójútó láti ní láti ọkùn bẹ̀ torí pé a ń gbìyànjú láti àwọn kìíní ipò kẹ́sìn ọlọ́run bá ní kí ọlá kó lè bá dúró ní tó mọ́ kangakanga wà máa ń mèrú ilá ìyá agbódùn láhá mọ́kùnrin sí ìrìnlá òde nígbà pa wọn láṣọ náà ni kí wọ́n ṣe ìjọsìn fọlọ́run wọ́n dẹ̀ sàpọ̀ mẹ́sìn ọlọ́run fún ìyẹn ni wípé kẹ́síkẹ́sìn ọlọ́run kó mọ́ ní bó ṣe wà láláì fi nǹkan kún láláì dá nǹkan kan papọ̀ mẹ́sìn yìí wọ́n lẹ́dà rúbára rọ̀túlà ó di lòúdà wà ní ìlú hàk ní yóò dé yírọ̀ wú àlàá nìkó lè yí wọ́n lẹ́wọ̀ kẹ́rẹ̀ àlùmọ̀ṣẹ̀kù ọlọ́ni àwọn ọlọ́run la gbé òjíṣẹ́ wa dìde pẹ̀lú kí ni bèlúwúdà ìmọ̀nà wà ní láàk àti ẹ̀sìn òdodo kó lè máa jẹ́ kí ni ìrìn ìrọ̀wù aláàdí nìkú ó lè borí gbogbo nǹkan míì táǹpẹ̀lẹ̀ táǹpẹ̀lẹ̀ sí wọ̀lẹ̀ òkèrè àlùmùsìnkú tí wọ́n ti pé àwọn olùṣẹ́ wọn wọ́n kọ̀ wọn ọ̀fẹ́ àwọn àtàkọ́ mẹ́sìn ọlọ́run àwọn àdádálẹ̀ oríṣiríṣi táwọn àfáà yín nínú àwùjọ yín tí wọ́n fi sínú ẹ̀sìn àmọ̀ yọkú àmọ̀ gbèlè wọn lọ́wọ́ ẹ má bínú ẹgbà eléyìí ò sí lára Islam ẹ má bínú ẹgbẹ́ eléyìí náà kò sí lára Islam láìpẹ́ láì jìnnà sí ẹ̀kan ni wọ́n ń sìn wọ́n máa ná bẹ̀rẹ̀ Lailatul Qadri wọ́n á tẹ envelope lórí Lailatul Qadri wọ́n mú alága Lailatul Qadri alága ọkùnrin Lailatul Qadri alága obìnrin Lailatul Qadri ìlú Lailatul Qadri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa fi ẹ̀sìn àwọn èèyàn máa fi ṣòfò òun tọ́lọ́ wọn balẹ̀ sọ pé Laylatul Qadr khairun min alfi shahr òun tó ní ọlá tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ wọ́n wá jó láti alẹ́ títí di kíni títí dàárọ̀ àwọn míì ò fi ń da dúró bẹ́ẹ̀ wọ́n ní Laylatul Qadr tiwa abẹ́ṣe ní ibi báyìí báyìí aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjì ọ̀sán àá kí lọ́wọ́ àbálẹ́kẹ́ lápé lailatul qadri láìlùkọ́ náà pé ni òru lailatul qadri èmi náà bá tún fẹ́ẹ̀sì wípé ẹ má dá wọn lóhun àmọ́ kankan ni kò yé wọn ni nínú mọ̀ táwa mọ̀ ẹ mọ̀ wípé ilé ayé alẹ́ ìlú ọ̀nà òru àtọ̀sán ni báwa ti wá wà lójú ọ̀sán yìí àwọn kan wà láyé ibi tó wà tó ṣe wípé òru ni wọ́n wà alẹ́ ẹ̀sìn wọn ni wọ́n wà so èyí táwọn ń ṣe lọ́sàn-án yìí ó wá ṣe déédéé àwọn tó wà lóru yẹn àwa ní káàbọ̀ ìgbà tó bá wá rí bẹ́ẹ̀ wípé ọ̀sán làwa wà àmọ́ ìgbà pé ọ̀sán yìí dédé òru làwọn kan ajẹ́ pé ìgbà tá a sì wá nú àwẹ̀ náà a lè máa jẹ a lè máa mú ẹ̀wá ní káyì á ní káyì torí kí ni ìbọ̀sán láwà ó sì dédé òru àwọn kan torí yẹn ti àwọn yóò ti di mọ̀múdé ti làìlátùlù kọ́dìrì làìlátùlù kọ́dìrì ti mọ́tọ́lá ti wá on the thirteen làìlátùlù kọ́dìrì yóò wá pọ̀ jàǹtìrẹrẹ ní tó ṣe wípé àǹfààní àsìkò ní fáwọn èèyàn láti lọ ṣe ìtìkáàf kí wọ́n lọ dùnkúlẹ̀ sí mọ́tọ́lá ti fún òru mẹ́wàá mẹ́wàá gbẹ̀yìn Ramadan láti máa ka alukur'an láti máa ṣe àwọn ìbàdàn ọlọ́kan-ò-jọ̀kan àwọn àtìkáàf oríṣiríṣi kí wọ́n lè bá a ṣe kí ni kí wọ́n lè bá a ṣe kò ń gẹ́ àwọn tí ó bá láǹfà náà ti lọ ṣe ìsìnkáàfù àwọn ló ṣe kí ni wọ́n mójú tó ìjọsìn lásìkò yìí ju bọ́sí ti ń ṣe bọ̀ ní òru ogún sẹ́yìn àgbà ku òru mẹ́wàá gbẹ̀yìn wọn àti kíni àwọn yóò dìde láti ṣe ìjọsìn kárakára àsìkò yìí làwọn yóò àmọ́ fẹ́ẹ́ dúró àsìkò yìí náà mọ̀ wá aládàá tí wọ́n mọ̀ ètò wa kọ́ nìyí wípé tí mọ́sálásí bá ṣe díẹ̀ tán àwọn àfa kọ̀ọ̀kan nínú mọ́sálásí lórí àbá ìjáfà òun náà fẹ́ ṣe là láti ìkọ́ ti tiẹ̀ lọ́túnla àbá ti náà ẹgbẹ́lópọ̀ wa mọ lọ lọ́dọ̀ ẹlòmíì ẹgbẹ́lópọ̀ ẹlòmíì tí ó gba ìlúfẹ́ ẹlòmọ lọ bí mẹ́wàá wọ́n gbowó múkù lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ ṣe sọ́dá kọ́ tó bá fẹ́ fún yàn fẹ́ ṣètọrẹ àánú fún ṣètọrẹ àánú fẹ́yàn àmọ́ ká máa forúkọ ẹ̀sìn náà máa fi gbáwọn torí pé wà máa ń yìrú ilá ìyá gbọ́dọ̀ láàmú kìrìtìrì ra òdì ẹgbẹ́ ṣe àpọ̀ mẹ́sìn ọlọ́run ni ìyá ni nínú àdìsí ìyàwó Aisha radiyallahu anha tó ní oúnjẹ sallallahu alaihi wa sallam wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu gbogbo ẹnikẹ́ni tó bá gbé nǹkan wọnú ẹ̀sìn Islam tó ṣe wípé kò sí ní ara rẹ̀ ọ̀rọ̀ alẹ́ kan náà mọ́ ni Adapada dá padà sí lọ́dọ̀ gbogbo akínyẹ̀ mọ́ sí bolo tí ń gbé bọ̀ wá tó báyìí ní oríṣiríṣi wá pọ̀ jàǹtìrẹrẹ àwọn kan tí ò ti mú ẹ̀sìn Islam tó àwa ní dákẹ́ wọ́n bu wa náà ni wọ́n bu wa à mọ̀ sọ torí pé tá a bá sọ máa ń gbà tó bá pẹ́ títí náà tó ìwà wọn sọ wípé tẹ́lẹ̀ bá pẹ́ lára ọṣẹ yóò di ọdẹ tí àwọn kíni bá pẹ́ lára ẹ̀sìn yóò wá di kíni yóò wá dàbí kóòní ẹ̀sìn yóò wá gbẹ ẹ̀sìn kó lọ́wọ́ àwọn èèyàn yóò wá gbé nǹkan míì fún wọn tó torí ẹ̀ náà àṣìbọ̀rọ̀ ṣe kí ni láàbọ̀rọ̀ dákẹ́ ìbádàlá eléyìí ni ojú ọ̀nà tá a gbà ṣe kí ni tá a gbà dáàbò bo ẹ̀sìn ọlọ́run tó ń ṣe ọ̀kan nínú àwọn àtọ̀rùrọ́ọ̀tò kan àwọn kò dé má ní ayé ó ṣe wípé márùn-ún ni wọ́n táwọn àfọ àtẹnuwọ́n ní ó kò lórí ẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni kí ni alimuhammadu aladeen ìdáàbòbò ẹ̀sìn ọlọ́run ẹni tó dàbò ẹ̀sìn ọlọ́run ló kọ́kọ́ mọ̀ ṣe kí ni yóò jẹ́ kí ẹ̀sìn ọlọ́run yẹn kó yé o òun náà mọ̀ kí ni yóò mọ̀ fi ẹ̀sìn yẹn yóò mọ̀ fi ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta yóò mọ̀ pèpè sí ojú ọ̀nà ẹ̀sìn náà ẹlẹ́ẹ̀kẹrin yóò àmọ́ gbàgbọ́ mẹ́sìn náà àwọn aburú àwọn kòtílà ìtàwọn yẹn ti síbẹ̀ yóò mọ̀ tó kù anọ́ọ̀sì ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ èèyàn ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ àlàáfíù làákàyè ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ anọ́ọ̀sì ẹbí ẹlẹ́ẹ̀karùn-ún àlùmáàlù dúkìá ọmọ ẹ̀dẹ́ èèyàn tọ̀kan nú ẹ̀ òun lélẹ̀ tájọ gbéyẹ̀wò lálẹ́ pé ẹ̀sìn ọlọ́run òun náà ní nǹkan àkọ́kọ́ òun ló wá borí gbogbo ẹ̀ tá a sọ fún wa lánàá ń pé nígbà táwọn ti ní wàá fẹ́ takora wọn tó wá fẹ́ kọlu àwọn gbà míì ẹ̀sìn là kọ́kọ́ ẹ̀sìn yẹn bọ̀rọ̀ mójútó èyàn ń wálé ayé kó má sẹ̀sìn tí ò bá sẹ̀sìn yóò padà sẹ̀sìn ni ìwọ lọ́mọdé bá sẹ̀sìn láyé kámọ́ sẹ̀sìn láyé kìí àmọ́ ṣùgbọ́n àlùkà làwọn olùhàmì àṣàrò